is tí kò sì bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. and after this stand to give thanks to God. nípasẹ̀ jésù kristi. through Jesus Christ. mo gbàdúrà fún ilé iṣẹ́ fresh fm. I pray for this station fresh fm. ọlọ́wọ́ ìyanu ńlá kó máa bá yín lò ní gbogbo ìṣẹ́jú dé ìṣẹ́jú àti gbogbo ìgbàdégbà ní orúkọ jésù ni mo gbàdúrà. may the God of the great hand continue to relate with you from minute to minute and time to time in the name of Jesus. ẹni ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ajírere pf ọwa. The preacher of this message to your hearing is evangelist and prophet pf ọwa. o lè pè mí sí nọ́mbà yìí mo sì ṣetán láti gbàdúrà fún ọ. You can call the man of God on this phone line. zero eight zero three three two three four two eight eight kí ọlọ́run kó bùkún fún ọ àmín ní orúkọ Jésù. May the Lord bless you all in Jesus' name. Amen. In Jesus' name. Dájúdájú màá mú délé lórúkọ Jésù. Dájúdájú màá mú délé. Ó kì í síbẹ̀, ó dùn síbẹ̀, ó lè ń lẹ̀. Gbọ́ Fresh FM. Àwọn kọ́. Wọ́n náà fọ́tún láyé ẹ̀fẹ̀. Àwọn kọ́. Mo ló ta sọ́sẹ̀ máa yí wúrọ̀. Àwọn kọ́. Mo ròyìn àsìkò lọ́wọ́. wọn ò fẹ́ kọ́ láyé ẹ bẹ́ẹ̀ mọ́ bọ́dá. làwọn ká ìfilẹ̀ sí i làwọn Fresh FM one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe ìlú ọ̀fìn ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe inú àfin ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe inú rògbò ayé tí bàjẹ́ sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá mi orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ orí ló yọ orí ló yọ orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bá yìí sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó àríyànnú ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó ni lábọ́ ayé já ọdún bá kú mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí Yeah. Èrè orí ló yọ mí. Orí ló yọ mí. Èrè orí mi ṣe nínú ààfin. Ayé tí ń bàjẹ́ sí orí mi ṣe nínú rògbòdìyàn. Ayé tí ń bàjẹ́ sí orí ló yọ mí. Orí orí orí ló bá mi ṣe. Orí mi orílẹ̀ yá fi ń la bóyá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ní kò ń ṣe nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá ní kò ń ṣe nínú orogún ayé ti bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí. Ee orin ló bá mi ṣe nínú àfihàn ayé tí bàjẹ́ sí orin ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orin ló yọ orin ló bá mi ṣe ee orin ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là bá bọ̀ àpèrè orí ẹni là bá bọ̀ àpèsè àpèpọ̀ ẹlẹ́dàá mi orí orí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí náà ni ọmọ bá wa ṣe ìṣẹ̀dá wa ni ọmọ gbé wa ń jà orí inú wa ò sì ní bà tòde wa jẹ́ orí mi àpé orí mi àpé sìn o. mi fi máa di ọmú ni mo fi máa bọ́ ní gbogbo ọjọ́ mo fi máa bọ́ ní gbogbo ọ̀sẹ̀ èmi fi máa bọ́ ní gbogbo oṣù gbogbo ọdún lèmi máa bọ́ èmi ń bọ orí àwọn ń bọ ọ̀ṣà ìgbà orí wa ń gbè mí èwo lòṣà ń wòná tí ò gbé àwọn ọlọ́run ìbẹ́ o má jẹ́ kó rí mi ọ̀ta kò mí o orí mi ò gbọ́dọ̀ gbà bọ̀dì àti gbogbo etí pátápátá tó ń láǹfààní àti máa gbọ́ wa orí ọ̀pẹ́yẹmí ọ̀pẹ́yẹmí tún ti bẹ̀rẹ̀ no time to check time ọ̀pẹ́yẹmí ti gbòde kan inú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló bá mi ṣe. ará iwájú ẹ sọ fẹ́rù ẹ̀yìn. òdìyàn ayé ti bàjẹ́ sí. ẹni tí ń bẹ lápá àlàáfíà sọ fẹ́ni tí ń bẹ lápá ọ̀tún onílé ọ̀ọ́kán sọ fẹ́ni tí ń bẹ lọ́wọ́ ọwọ́ ẹ̀yìn lọ́hùn pé ètò tá a pè ní ọpẹ́ yẹmí. àràgbákogún ètò eléyìí tí máa ń yànnàná ìrìn àjò ẹ̀dá tí ó padà já sọpẹ́. erinmọ̀ sẹ́lẹ̀kẹ̀ ètò eléyìí tí máa jẹ́ ká mọ ọ̀nà tá a gbà dúpẹ́ fẹ́lẹ́ dùà tá a gbà dúpẹ́ fẹ́lẹ́ dà tó fi jẹ́ pé a tún gbà míì sí i. kọ́ńbọ́ọ̀kì ètò eléyìí tó ń kọ́ wa ní ẹ̀kọ́ ṣé ẹ sì mọ̀ pé ohun gbogbo ọgbọ́n ló fi ń kọ́ ọ̀yàn ló já sí pé ẹ jẹ́ n kọ́kọ́ sọ báyìí ná gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ òṣìṣẹ́ ọwọ́ ẹ súnmọ́ bí ní àṣálẹ̀ yìí èmi ò ní sọ fún yín pé kẹ́ ẹ wá gbọ́ tuntun o àmọ́ màá sọ fún yín pé kẹ́ ẹ wá kọ́gbọ́n agbo ọpẹ́ la wà àmọ́ síbẹ̀ náà ibi àti sunkún la ti ríran á kọ́ ọgbọ́n a máa kọ́ ẹ̀kọ́ tí í ṣe ẹ̀kọ́ kéékèèké ah, òbí àtàlágbàtọ́ ẹ súnmọ́ bí tọ́ ẹ̀yin ẹ̀yin tí ọkàn tó wá ṣẹ́wó mọ́ lára náà ẹ̀yin òṣìṣẹ́ aláàbò tẹ́ ẹ sì lẹ́rìí ọkàn ẹ̀sùn mọ́ bí ẹ̀yin ọlọ́pàá tẹ́ ẹ sì lẹ́rìí ọkàn ẹ̀yin tẹ́ ẹ lẹ́rìí ọkàn ní o ẹ̀yin nìkan mo ké sí lálẹ́ yìí ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ẹ̀yin adájọ́ tẹ́ ẹ sì lẹ́rìí ọkàn ẹ̀yin investigators ẹ̀yin eh, IPO àbí kí wọ́n máa ń pè wọ́n investigation police officer IPO tẹ́ ẹ sì lẹ́rìí ọkàn ẹ̀yin DPO tẹ́ lẹ́rìí ọkàn ẹ̀yin AIG tẹ́ lẹ́rìí ọkàn ẹ àjọ gbọ́ ọ ètò ọpẹ́yẹmí irú ètò ẹ̀gbọ́n ní alẹ́ yìí kì í ṣe pé ẹ̀ tí ìgbọ́rú ẹ̀ rí àmọ́ kàn jẹ́ pé tí nǹkan bá ti ń ṣe lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lèmi fi máa ń béèrè béèrè pé ṣé báyìí ni ọmọ rí lọ ṣé bá a ṣe máa ṣe lọ orílẹ̀-èdè aríremọ́ṣe tó fi jẹ́ pé orí yeye ní mògún ẹni tí òṣè ní ń jìyà nípasẹ̀ ẹ̀ka ètò ìdájọ́ wa tó kù díẹ̀ káàtó orí yẹyẹ ní mògún ọlọ́pàá yóò sì rí òótọ́ báyìí yóò ní bóun ò bá tí ì gba sábà mú ó ṣẹ̀wọ̀n ló ṣẹ̀wọ̀n ó kú níwájú adájọ́ ló kú òun ó yà adájọ́ kú fún ọ ọwọ́ ẹlòmíì kún fẹ́ jẹ́ ó rò pó dìgbà tó ń bá tó gbébọn pààyàn ọwọ́ ẹlòmíì kìkì ẹ̀jẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ ètò lálẹ́ yìí ó rò pó dìgbà tó ń bá tó gbọ́ bẹ sẹ́ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ ní gògóńgò owó ẹ̀jẹ̀ lẹlòmíì fi rán mọ́ nílé ẹ̀kọ́ owó ẹ̀jẹ̀ lẹ́lòmíì fi rán mọ́ ń lo èbó inú ẹ̀mí mo ti ń tọ́kìn inú ẹ̀mí mo ti ń sọ̀rọ̀ ẹ̀ káàbọ̀ sórí ọ̀pẹ̀yẹmí ìtajálẹ̀ yìí abalata lẹ̀rí kan ẹjẹ́ àjọgbọ̀ àjọgbọ̀ àtúnkọ́ ọgbọ́n o yínká ayéfẹ́lẹ́ tí ẹ di méjì lọ́wọ́ wa yínká ayéfẹ́lẹ́ látọ́kùn ètò ọ̀pẹ̀yẹmí yínká ayéfẹ́lẹ́ gẹ́gẹ́ bí atọ́kùn lórí Ọpẹ́yẹmí òun la tọkùn eléyìí o kò wá sí nlé ó lọ fi apá kún tan bí mo ṣe máa ń ṣàlàyé ẹ̀ fún yín <laughs> wọ́n lọ lù lálùyọ as usual fèrè wọn lórí ètò a tó fiṣẹ́ ogun rán a tó dodimú náà ọmọ yín Adébáyọ̀ Fálékè náà ni ó dúró <laughs> lórí ètò kí ló ló ṣe ìbùkún rájẹ mẹ́mí arúgbó bọ́ọ̀sì. <laughs> ẹ wára yín ẹ kóra yín sọ. ẹni èwo wá ní ìkejì tó dì lọ́ọ́ mi ẹ̀yin ká ayéfẹ́lẹ́ a gbọ́dọ̀ pé nípe àpọ́nlé bí wọ́n ṣe jẹ́ atọ́kùn ètò ní Yínká Ayéfẹ́lẹ́ àmọ́ evangelist ambassador Dr. Yinka Joel Ayefele MON CEO Chairman fún ìkànnì Fresh FM International tó kárí ayé aṣọ òbúra wa ọ̀gá wa nìyẹn lórí ìkànnì tó kárí ayé. orí ló bá mi. Ah, ẹkùn bá abẹ́ta. orí ló bá mi ṣe ẹkùn ọkọ tèmi Ya mi a kú oríire o àwọn èèyàn tún máa ń pè é máa pé ah oríire wo wà ajá kú oríire àwọn agbẹnusí báyìí ẹ bá yọ lọ́la congratulations ma Dr. Yinka Efele congratulations yes ẹ jẹ́ kí n lọ báyìí abala talẹ̀rí kan àkọ́kọ́ abala nìyẹn ṣé wàá rí bá àṣejọ gbádùn ètò yìí dáadáa tí ó fi mútu máa yọ̀ jáde as usual ni pé bẹ́ẹ̀ ṣe ń wò mí lórí Facebook live Fresh FM ẹ ṣó o lọ́ọ̀fù o àṣàlàṣà portable ẹ ṣó o lọ́ọ̀fù ni o ẹ ṣíà ẹ ẹ bá mi ṣíà ètò yìí dáadáa dáadáa ó dìgbà ẹ bá tó ṣe ààrẹ ká tó bẹ̀rẹ̀ ìrìn àjò àlejò tí mo gbé wá àlejò tí mo gbé wá olórúkọ tí olórúkọ ògbóró ni ìgboro gbẹ̀yìn náà bá gbọ́ ẹ mọ̀ ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ sí wọn a ní part one lórí ètò yìí a ní part two part three náà wà ẹ jẹ́ àkọ́ lọ sábàlá talẹ̀ rí kan ẹ bá mi ṣí àì dáadáa o oh eight o oh three two three two ten fifty nine o oh eight o three two three two ten fifty nine bẹ́ẹ̀ ni orí ojú òpó tí ẹ pèsè nìyẹn Michael Adégòkè ẹ ṣe gan wọ́n tẹ ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà ṣíà bíi hundred pé káwọn èèyàn ṣíà ẹ̀ bẹ́ẹ̀ ń pẹ́ ti mọ̀ pé ètè ẹgbọ̀n lálẹ́ ẹ̀yin òṣìṣẹ́ ọwọ́ artisans technicians ẹ jẹ́ súnmọ́ bí kẹ́kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ọlọ́mọ̀mọ̀jẹ́ àṣìrin ọlọ́mọ̀mọ̀jẹ́ àṣorí gbé o ẹ já lọ sábàlá talẹ̀ rí kan. kan emi, lè rí kan èmi lè rí kan èmi emi, rí kan èmi lè rí kan èmi emi, rí kan sẹ́ emi, lè rí kan èmi lè rí kan èmi lè kan èmi lè kan èmi lè rí kan èmi lè kan èmi lè kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́. ẹ jẹ́ àwẹ̀ lẹ́rìí àkọ́kọ́ yìí oh eight oh three two three two ten fifty nine oh eight oh seven mẹ́rin ten fifty nine ẹ kalẹ́ o ẹ kalẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello ẹ kalẹ. èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello ẹ kalẹ o. yes ma o. mo ti kí àdìsẹ́ mi ká pé ọkọ̀ ọdún o. tọ ọdún ayọ̀ ni o. ẹ̀mí wá sọ̀kọ rẹ o. àmín àmín aládùn mi náà ni wọn ọlá ní ọjọ́ bíi tèmi náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó sọ mi o. àfìgbà ìfọgbọ́n fara kó promo hmm, abá yín dúpẹ́ ojú òní tiwa. mọ́mí oyin dàmọ́ ńlá láti àbáfà olóògbé ìgbì Ọlọ́run dábàá. mọ́mí oyin ọlá twenty eight ni ẹ̀yin ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ kan ọjọ́ bíi eob wa twenty eight ọláhun gan ni ẹ jẹ́ àfíìsì ẹ ọláhun ni ẹ máa gbé nǹkan jọ bíi eob wa ká pàdé ń jọ́gbọ̀. ọ̀dà ọ̀dà ẹ kú ètò. ẹ ti dágbére. ẹ ṣe. àwọn ọlọ́jọ́ bíi February nìyẹn ẹ kalẹ́ o ta ló wà ní ojú òpó. hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ mà ẹ sá o. ẹ ṣeun gan kí ni ẹ̀rí yín kí lorúkọ yín ibo ti ń pè. orúkọ mi ni mrs fatima ṣe. ok. ẹ̀rí kan mi ò torí pé lẹ́tà ń gbé ọ̀sà wọn ní ká jáde gbàtọ́sà ní ká jáde àṣàrò owó tá a máa fi gbalé gbogbo ẹ̀ ṣáàrí bákọ̀bákọ̀ ńgbà tó yá labẹ̀rẹ̀ sí ní rédíò ní ilé àṣàrí rédíò mo ṣàdúgbò pé ìjò ìṣọ́ mi kò ṣọ́ ọmọ kò ṣọ́ ọkọ mi o kí wọ́n tó ní kẹ́ kó kúrò nílé kí láńlọ́ọ̀dù tó ní kẹ́ kó kúrò ní inú ilé ẹ rédíò tẹ́lẹ̀ àkèrè nígbà wọn wá ní ẹ kúrò lágídí tẹ̀yin náà ò kú ò lẹ wá bẹ̀rẹ̀ sí rédíò. àti ẹ̀wá tagídí ọmọ onílé tí ò rí ibi lọ tó dúró sílé ìyá tó fún wa nílé òní ká kúrò ọmọ ẹ̀kọ́ tó ní ká kúrò tí ìyálà gbọ́dọ̀ lọ mọ́ṣáná kúrò tábà ti lè má kó fún ká má kó fún ìyá mọ́ òun la wá bẹ̀rẹ̀ sí ní rédíò ìyá dẹ̀ là gbọ́dọ̀ lọ bì kankan. tọ ojú òní ti wà ọlọ́run ọmọ ṣọ wa ẹ ṣeun gan màámi. àmín

mo iṣẹ́ mọ́tò mo ń ṣe mo ń lọ láyọ̀ mo ń bọ̀ láyà àtàlàfíà ilé mi wà láyà àtàlàfíà ọmọ mi wà láyà àtàlàfíà ẹ̀rí kan mi o. ok olórí ẹ̀rí sì ni ẹ ṣeun. hello. hello. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. ẹ kú ètò. o. esther láti gate. ok esther pọ̀ gate esther kí ni. esther ọ̀dẹ́dìran. ok. okay dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú mi rí sunday tó parí oṣù kejì o oh. ìdí ọpẹ́ mi nìyí o. tó ìdí ọpẹ́ ẹ̀yin dá ìdí ọpẹ́ ẹ̀yin rèé ẹ jẹ́ á wádìí ọpẹ́ kan ṣe ká súnmọ́ wájú. hello. hello. ẹ kalẹ́. látọlọ́dọ̀ mo ti ń sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ti ọlọ́run ṣe nínú ayé mi o. kí ló ṣe ojú e. ọlọ́run tó jẹ́ kí n rí ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ bíi all right. ríkan ah, congratulations akinyin. èmi lè ríkan. ẹ jẹ́ àgbẹ̀ kan sí ẹ̀ka súnmọ́ ọ̀wájú omi pọ̀ gan-an lámọ̀ láṣálẹ̀ ẹ kalẹ́ o. ẹ lọ ẹ kalẹ́ fà o. ẹ mà kalẹ́. ẹ sà olúwakúnkẹ́ òní lórúkọ mi. tọ́ láti ìbàdàn bíbá yìí. ẹ̀mí kàn mí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ok last week ló pé ọdún kan tí ọlọ́run kó àbúrò mi yọ nínú plane crash. Hmm. Hmm àbúrò mi yẹn is an air force officer so hmm. wọ́n wá ń lọ wọ́n fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ wọ́n lọ sí Kaduna hmm. àwọn tó yẹ kó jọjọ fly wọ́n wá gbàgbé ẹ̀ sínú yàrá ó sùn gbàgbé hmm. Ọlọ́run forun èjìká kún so ẹ̀rí kàn mí o mo dẹ̀ tí mo fẹ́ lọ́wọ́ Ọlọ́run ọdún yìí náà ló máa pé ọdún mẹ́wàá tí one of my sister ṣe kidney transplant. Mm wọ́n wà láyé wọ́n sì mí ló donate kidney fún wọn wọ́n sì mí wà láyé ẹ̀gbọ́n mi yẹn náà wà láyé tó ah, mo ti fẹ́ lọ ọlọ́run ẹ̀rí kàn. ọlọ́run ó ṣe o àwa náà bá yín dúpẹ́ ẹnu ọpẹ́ yín ò ní kan jàre ọpẹ́yẹmí lórí ìkànnì tó ń kilẹ̀ falafala fresh fm rèé ten fifty nine lójúpọ̀nà wa hmm. mò ń bọ̀ ná jẹ́ ń ṣe báyìí jẹ́ ń tiẹ̀ ọkọ ẹ bá ń gbé ojú bàbá yìí sí ìgboro ayé hmm. kí n kọ́kọ́ tiẹ̀ fi wọ́n ṣẹ́wọ́ ná bàbá Oríkòkò ẹ bá ń gbẹ́nu sí dáadáa ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ bàbá. bàbá ń kí bàbá. àlàáfíà fún yín. <laughs> bó o ní ṣe ẹ wà. mo wà ok. ẹ bá ń gbóhùn sókè dáadáa àwọn èèyàn fẹ́ gbọ́ yín. mo wà ok o. Ah. ẹ méjì ní ọlọ́run kò yín yọ àmọ́ ẹ wá lójú bẹ́ẹ̀ lọ kọ́lọ́njá lè rí patiri sinimá ìṣó bàbá ojú wa á ọkọ̀ ọjà pàtí three time nìkan ni. ni ọyọ àwà àwà rùn mọ ọlọ́run ó sì fún wa ṣe ọ̀dà ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí kí lorúkọ yín. èmi ni Oríyọmí Akeem Adésínà alias eko risco alias. èkó orisco àwọn èèyàn máa ń pè ní èkó orisco orisco ẹ. orisco kò. bẹ́ẹ̀ni orisco wà. ọ̀dà <laughs> ẹ bá mi ṣíà ètò yìí dáadáa ẹ bá mi ṣíà ẹ̀ ẹ jẹ́ kó ṣe rí ẹ ṣíà ẹ ṣíà ẹ̀ tá à ń sọ yìí kì í ṣe pé bóyá ó padà ní nǹkan míì náà tá a fẹ́ gbà ń bẹ̀ ètò tó bá ti gbé wọ̀n lórí ìkànnì tó gbé wọ̀n láòkò tó gbé wọ̀n báyìí ó ṣe pàtàkì ká ṣíà rẹ̀ kó lè bá a gbé wọn létí ayé ẹ̀kọ́ ọbẹ̀ kó lè bá a gbé wọn lókàn àyà kálukú torí a lè fi ṣe alátagbà sí gbogbo ibi tá a fẹ́ kó dé ìjọba yẹ kó gbọ́ ètò alẹ́ yìí àwọn èèyàn lẹ́ka ètò ìdájọ́ àwọn ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá ìpẹ́ẹ̀rẹ̀ ọlọ́pàá ọlọ́pàá olókùn àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọwọ́ panel beater mẹkáníìkì péńtà ẹ̀yin lẹ lè tọ́ alẹ́ ìjù ẹ̀yin lẹ fẹ́ ní jù ẹ jẹ́ àmú láti pàtó àyẹn sà. yes sir ní ọdún yẹn ní ọ̀rọ̀ etí leléyìí o. eighties. ọ̀rọ̀ eighties. ok. mo ní láti kọ́ṣẹ́ àwọn òbí mi kò sówó tí wọ́n á fi ra sewing machine fún mi. ok. wọ́n á láwọn ọmọ tí ò tó mi ń ṣe kọ̀ǹdọ́tọ̀ tí wọ́n hmm. fi tí wọ́n fi ń tọ́jú òbí wọn tọ́jú ara wọn pé kémi náà lọ́ọ́ mọ́ conduct. Mm mo sáà lọ láti lọ mọ conduct ní wọ́n bá hmm. ní omi ò loud hmm. pé mi tí wọ́n bá ní kí n pèrò hmm. wọ́n ní wọn mi lè pèrò wọ́n sáà mú mi ṣe kọ̀ǹdọ́tọ̀ yẹn wọ́n ń já mi mi kúrò ń bẹ̀ mo bá lọ bá mọ́ mi pé kọ̀ǹdọ́tẹ́ ní lọ mọ́ ṣe wọ́n mú mi ṣiṣẹ́ kíni tí mo fẹ́ ṣe báyìí mọ́ mi bá ní kí n mọ́ wọ̀rí pa àwọn òpè àbúrò àwọn kan pé ó ń wakọ̀ tọ̀ pé àwọn ò ní kí n mọ́ bá lọ Hmm. ni wọ́n bá fàmì lábúrò wọn yẹn lọ́wọ́ wọ́n hmm. já wọn tó ń wakọ̀ panu mọ́ ọkọ̀ pákó yẹn wọ́n máa ń kérò láti mọ̀lété lọ sí èbútéèrò tó bá ti wá di alẹ́ mọ́ òru á bá wọn ará gbé á hmm. bá wọn kó ọjà gbé wá bí ọjà tẹ nǹkan nǹkan yẹn ntí máa rí ni mo bá dẹ̀ ń bá wọn lọ ibi tí mo ṣe ń bá wọn lọ náà owó orin iṣẹ́ tí mo ní mò ń wò ó yọ hmm. lẹ́yìn pé mo kàn sáà rí i pé jíjẹ múmu àṣírí yẹn ń bò. ẹ kàn rọwọ mú lọ sẹ́nu. mo sáà ń jẹun àti raṣọ gan kò yọ toró ìranu owó ni wọ́n ń fún wa ní <laughs> bẹ́ǹgbà yẹn ní motor boy ni wọ́n bá dijọ́ yẹn ni ọ̀gá wa bá ní tọ́ọ̀nù ọ̀kan wa o hmm. wípé a lọ síbàdàn ní èní o pé kò láásùn o nígbà tí wọ́n ti sọ yẹn mo bá wò pé ok kí n lọ ṣe fàájì ní ọjọ́ ọba kí ọjọ́ ọba tèkó ọjọ́ ọba tèkó ok pé kí n kò jìnnà sébùté èrò tá wà ní tíyáàdì wa wà ok mo bá ní kí n lọ ṣe fàájì lọ́jọ́ ọba tèkó yẹn kó tó di pé máa wá sùn ní ẹ̀yìn mọ́tọ̀ tí mo bá wá mo bá dẹ̀ lọ nígbà tí máa dé bí mo ṣe dé nú gáràjì wa lébùté yẹn mo rí pọ́n ti da hmm. tapolin hmm. wọ́n ti da tapolin bolẹ̀ ah máa ń wò pé ta ló lè wà lẹ́yìn mọ́tò tí mo bá wá tó lè da tapoli ń bolẹ̀ hmm. mo bá ka tapoli yẹn làwọn woman méjì bá dìde náà bá ní ta nìyẹn ta nìyẹn mo ní àníbo kílẹ̀ ń wá lẹ́yìn mọ́tò tí mo bá wá sóko àná bá láwọn ò rọjá rà ni o wípé bíbá yìí ni àwọn fẹ́ sùn o wípé àwọn ò rọjá rà ni pé bíbá yìí làwọn fẹ́ sùn pé ṣe láwọn jáde nínú mọ́tò wa ni. Mm mo bá fi wọ́n lẹ̀ ń mo bá lọ sùn lórí gántà tán mọ́. àwọn mọ́tò <laughs> àwọn mọ́tò ni ẹ fi ń ná ìbàdàn sí kòńgbà yẹn eighties rè. àwọn mọ́tò pákó ni kanu oh, àwọn ọkọ̀ jági ṣé wọ́n ń pè tá ń lẹ́sẹ̀ tá ń lẹ́sẹ̀ lè ka mọ́ra tẹ́lẹ̀ àkẹsẹ̀ kò dá olúwa dúró ẹni afẹ́ la mọ̀ táwa kálítù ọlọ́run ò ṣe bí ọlọ́run àdàbà bí wọ́n ṣe kọ orúkọ wọ́n sá koríṣiríṣi ìwà lọkọ ti yín nu gbogbo ẹ̀ ẹ̀dọ́ ọ̀làrò pin ẹ̀yìn táwà kálítù lèmi wà. o táwà kálítù lọ jági ti yín. ní jági ti èntèmi tẹ̀lé. ok n tí màá rí ni pé mo bá làwọn wúmà yẹn bá ní ṣé màá wá lé àwọn jáde lẹ́yìn mọ́tò ni pé àmọ́ bá fi wọ́n lẹ̀ bí mo ṣe lọ sùn sórí gántà lébùtérò nìyẹn títí tó fi di bíi four o'clock bó ṣe di bíi four o'clock mo bá ní láti pa mo bá dìde mo bá tún lọ sọ́jọ́ ọba torí bẹ́ẹ̀ ni mo ti máa ń lọ ní ti ara mi bóyá ẹ fẹ́ wẹ̀ lórí ọ̀sà ni ẹ ìtara yín ni mo ọbẹ̀ yìí mo fẹ́ lọ ọbẹ̀ yẹn nídàájí nígbà máa fi ṣogbo tí màá ṣe tán bẹ̀ àti wà ń bíi tó seven hmm. mo bá ń padà bọ̀ wá sí gáràjì tí mo ti kúrò mo hmm. bá rí térò pé pitì mu hmm. máa wò pé kí ló lè máa ṣẹlẹ̀ ń gáràjì àṣetorí mi gan ni pípé jọ wọn ní wọn bá ń pè náà ló ń bọ̀ yẹn ni ló ń bọ̀ yẹn mo bá ń súnmọ́ wọn bí mo ṣe súnmọ́ wọn kàn sọ̀rọ̀ àná mi ni ní wọn bá bẹ̀rẹ̀ sí yẹ ara mi wò pé owó tí mo gbé ní ara àwọn tó sunú mọ́tò wa níbo ni mo gbé sí wọn lẹ́gbẹ̀rún mẹ́wàá Ah. bí màá mọ rẹ́rìn ni bí màá mọ sunkún ni mi ti ẹ̀ mọ tí mo fẹ́ ṣe tó rí ẹgbẹ́ ten thousand naira mi rírí mo kàn ń gbọ́ ń gbà yẹn ni tú àpò kan gan mi tí ìkójọ káàṣì ń gbà yẹn rí àpò kan ní ní two hundred naira igba náírà làpò kan two hundred naira. bàbá ọkọjá àgbà bíi mílíọ̀nù ní etí ní bówó wa ṣe yẹ̀yẹ̀ báyìí ah. ní àpò kan tẹ̀ tó ròdìdí mọ́tò Volkswagen wọ́n ń tà two hundred two fifty nígbà yẹn ẹ mà wọn bí òpẹ́ rẹkọ̀ òpẹ́ kéde bíi ninety naira ninety five naira gbogbo àwọn dazun toyota one twenty naira bí wọ́n ṣe ń gbé fọ́ sẹ́ẹ̀lì yẹn lórí nu. ní ẹ wá fẹ̀sùn ẹgbẹ̀rún mẹ́wàá. ṣé ẹ mọ̀ kọ́ya kí n dákú ni ní ẹ bá kó pankẹ́rẹ́ jọ mọ̀ hmm. ṣe bẹ̀rẹ̀ sí náà mi nìyẹn nìkan bá dáhùn àwọn onínà yìí àwọn tọjọ gàlọgà àwọn alága gáràjì àwọn alága àtàn dráìfà àti. Okay ni wọ́n bá bẹ̀rẹ̀ sí iná mi pé bí tí mo bá gbowó olówó sí kí n jẹ́wọ́ pé àwọn ìyá ilé mi làwọn rí nígbà tí mo wá gbowó ní gbèrè àwọn wọ́n rí mi wọn ò dẹ̀ lè pariwo lúlú ìsápọ̀ nìkan bá má bà wá pé ẹ mọ̀ pé ó máa ń fín pé kò sí bẹ́ẹ̀ ṣe lè nà tó pé kò ní jẹ́wọ́ máa ń fa smoke ah ńlá ẹ̀ rún bẹ́ẹ̀ ń fín bẹ́ẹ̀ ni náà bá ní ayẹ̀mọ̀ pé ó máa ń fín pé kò ní jẹ́wọ́. Okay ipe kan jẹ́ kan lọ gbé mi sọ sọ́sà <laughs> ni alága eh, náà bá fọwọ́ sí pé kan lọ sọ mí sọ́sà bí wọ́n ṣe lọ jù yín sọ́sà eh, lẹ́kọ̀ọ́ tọrọ ọ̀sà wà wájú ọ̀dọ̀ wa báyìí ni express yẹn ló pín èbúté èrò níbi gáràjì wa yẹn àtọ̀sà ló pín wa sí méjì hmm. ká tó dé dùmọ́ta nígbà yẹn hmm. ni wọ́n bá gbé mi wọ́n tó méjìlá tí wọ́n gbé mi mo ṣe ń jábọ́ ni wọ́n tún mi gbé hmm wọ́n ṣàfẹ́ tí gbé mi sọ sọ́sà mi ṣáàyí sì láti gbé sọ sínú ọ̀sà yẹn mo ṣáà ń bá wọn fà pé àṣẹ wọn àṣọ mi sómi báyìí náà ni hmm. n tí màá rí ni wípé ẹni tí ẹnì kankan nà bọ́n ni àṣemọ́pọ̀ kan ń bẹ ní etí ọ̀sà yẹn tó ń tọ́ ilẹ̀ tì hmm. bó ṣe rí tán fẹ́ gbé mi sọ sọ́sà ó kàn nà bọ́n ló bá ń ṣọ̀pù wa ló bá ní kí ló dé náà bá lálága ló pàṣẹ pé kàn gbé sọ sọ́sà ó dídí èèyàn wọ́n lọ́ọ́ jalè ní ipò gbé ẹgbẹ̀rún mẹ́wàá ni mopo bá ní ni mopo bá fi ìbọn lídìí wa pé ká nìṣó lọ́dọ̀ alága yẹn la bá padà sínú gáràjì lọ́ba lòun la alága lẹ́ni kan gbéyàn sọ́sọ́sà wọ́n ní woman tẹ́rí ti ń yíra mọ́lẹ̀ àwọn ló gbé owó nígbèrè wọn mọ́júmọ́ àwọn dẹ̀ ti nà nà nà kò jẹ́wọ́ ibi tó gbé owó sí làwọn fi wò pé ó bẹ́tà kan kúkú gbé sọ sómi nígbà tí ó bá jẹ́wọ́ àṣé bí ìgbà tí ń wọ mi lára ni pankẹ́rẹ́ yẹn. ok bí mo pose bẹ̀rẹ̀ sí ń da ìdí ìbọn bò mí nìyẹn. mo pò tó kọ́kọ́ gbà yín kalẹ̀ tó kọ́kọ́ gbà mí kalẹ̀ létí ọ̀sà. ok, okay bóyá fúnra mòpó yẹn gan ni ìbá tiẹ̀ wá padà lọ gbé mi sọ sọ́sà tàbí kóyìn mi ń bọ̀ ń bẹ̀ <laughs> ni mòpó yìí bá in fact hmm. yọ dàbí ẹni ọ̀fọ̀rọ̀ lọ́tọ̀ ní tó ń bàjẹ́ hmm. lọ́rọ̀ mòpó yìí lúlú ìpọ̀ bí màá yẹn ṣe ń jáde bọ̀ torí èrò dẹ̀ mọ́ ń pọ̀ lébùté tílẹ̀ bá ti mọ́ bá oríṣiríṣi ìlú làwọn èèyàn ó mọ̀ wá tí wọ́n ó ti wá mọ́ rajà hmm. làwọn èrò bá ya ní ń wò bí wọ́n ṣe ń nà mí hmm. ni máa yẹn kàn ń bọ̀ láti àárín èrò ni máa yẹn wọ jàlámíà wáì tí ó mọ́ lára fẹ́rẹ́fẹ́ èèyàn lẹ́gẹ́lẹ́gẹ́ ni ó kàn náwó sí mòpó yẹn ni pé kó stop pé kó mọ́ nà mí mọ́ hmm. bí mòpó yẹn ṣe stop ni ló bá ní kí ló dé tẹ́ fẹ́ pa láìṣẹ̀ wọ́n ní ń lọ gbówó pé ẹgbẹ̀rún mẹ́wàá ló gbé àwọn olówó gan rí nígbà tí èwa mo mọ̀ yẹn ni ọmọ èkó gbowó hmm. àwọn ní ló gbé oníṣẹ́ fẹ́ mẹ́rin tó gbowó hmm. wọ́n náà fẹ́ mọ̀ ọlálága yín dà hmm. ni alága bá lóhùn rè ìwọ ọlálága ó ní bẹ́ẹ̀ ni ní tí ó ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ mọ́tọ̀ Belford méjì bóde gbogbo àwọn tẹ́ ẹ sun Èkó mọ́júmọ́ ẹ kó wọn sínú Belford kan. Hmm. àwọn tí wọ́n wọ èkó ní àárọ̀ yìí ẹ kó wọn sínú Bedford kan ní máa hmm. yẹn bá wọlé sínú Bedford yẹn àti mopo hmm. ó lóun fẹ́ kí mopo náà bá wa débẹ̀ wọ́n níbo ní mú wa lọ ó ní ajílékege ní ìdìmú labade ajílékege inú gbó ni gbogbo bẹ̀ngbà yẹn labade ajílékege ní ìdìmú nígbà tá a máa dá ajílékege wọ́n bá kó wa wọnú ajílékege yẹn bàbá yẹn ìrìrú èèyàn bíi bàbá ajílékege yẹn rí ẹsẹ̀ wọn kọjú sẹ́gbẹ̀ẹ́ báyìí ni tí bẹ́sẹ̀ tí wàá ṣe kọjú síwájú gìngísẹ̀ tí wọ́n yapa. ó yapa ni kò ṣeé wọ bàtà sí gìngísẹ̀ yẹn ń kanra wọn báyìí ni. Allah tẹ́ ẹ mọ̀ ní bàbá yẹn bá ní kí wọ́n ó ṣe tẹ́sítì fún wa ká lè bá a mọ̀ kóhun èmómù ló mú un bí. bí kan ṣe sáǹpù fún yín o. wọ́n ṣe sáǹpù fún wa ni wọ́n bá ní láti ní kóbìnrin kan bọ́ aago ọwọ́ rẹ̀ ló bá bọ́ sílẹ̀ wọ́n bá ní kẹ́lòmíì mú aago yẹn ẹlòmíì bá mu náà bá ní kankan jáde wá tó bá ti déwájú òòsà yìí sọ pé tó bá jẹ́ pé mi lágbájá ọmọ lágbájá ni mo bá mú aago ìwọ òòsà yìí dìde bí èbá ṣèmi sùn wọn méjèèjì sọ òòsà òdìde náà wá lẹ́ni tó máa gó ọmọ bọ̀ bẹ́ẹ̀ tó máa gó ṣe débẹ̀ tó ní tó bá jẹ́ pò lágbájá ọmọ lágbájá bó ṣàṣe dìde nìyẹn wọ́n bá ní kó fa agó lẹ̀ àwọn fẹlẹ́ òṣàdìde òṣàdìde bó o lórí báwo lórí ṣàyẹn ṣe. òṣà yẹn inú àdó ni wọ́n fi sí inú àdó àdó yẹn tóbi sixteen. ó wá dìde. á dìde tí ó náà ro ok ẹ continue. ó dìde tó náà roni tó wọ́n níbi gbá kan tí wọ́n da bí ẹ̀jẹ̀ bò tí wọ́n dẹ̀jẹ̀ sí la tí wọ́n fi ń bò mọ́lẹ̀ hmm. wọ́n wá fi bí àṣẹ kan bí àfọ̀ṣẹ. ó tilẹ̀ ti tó ó tilẹ̀ ti tó bàbá òrìṣkò ó ti tó <laughs> àwọn èèyàn ń tẹ́tí pọ̀. ẹ dẹ́bà dẹ́mà ní òòsà òòsà bá dìde ní wọ́n bá ní kó fa góòlẹ̀ pé sample làwọn fi ṣe fún yín yẹn o ẹ nítorí ẹni tó ṣàìbá ti dìde mọ́ kó tètè gbé owó tá à ń wálẹ̀. mọ dà wá láàmú. mọ dà wá láàmú o hmm. ni mo bá ní láti wàsàn bóde ní wọ́n bá ìwọ̀n lọ́ bá kàn mí hmm. bó ṣe kàn mí tí mo bóde báyìí tí mo ní tó bá jẹ́ pé èmi òṣòṣà dìde làwọn olówó bá bú ẹkún pé ayé àwọn bàjẹ́ o ní abá orí yín burú ni ṣé ẹ fẹ́ pa aláìṣẹ̀dànù ni ẹ bá ti ṣe sample fún yín pé orí yín ó burú bí bẹ́ẹ̀ bá ṣọ́ra ẹ̀yin gan bọ́ tàbọ̀ yẹ̀yìn gan lẹ gbowó pamọ́ hmm. wọ́n tún yẹ àwọn náà wò nídìí òòṣà yẹn oṣù dìde. nígbà tó wá kan ẹni tó jẹ́ àbúrò alága hmm. bọ́ ìyẹn gan lọ́ má bà wá pé wọ́n lọ gbé mi sọ sọ́sà. Hmm alága gáràjì alága gáràjì àbúrò rẹ àbúrò rẹ àṣẹnilógbówó aláwọ. bó ṣe dédìí òòsàn yẹn tó ní tọ́pọ̀ kò tiẹ̀ tí ìwé òun lágbájá ọmọ lágbájá bó ṣàn hmm. yẹn ṣe nàró mọ́ lára nìyẹn. àwọn security tó wá ń sọ bẹ́ẹ̀ yẹn tí wọn ò jẹ́ nìkan kan ó bóde hmm. wọ́n kàn fọ́ bá tíì kóńdó yẹn mọ́ lórí ni bíbélì owó ṣe jábọ́ láti abẹ́ rẹ̀ nìyẹn àṣòwò wà lára gbogbo mi sọ sọ́sà hmm. owó yẹn ṣáà jábọ́ wọ́n wá bi òòṣà yẹn léèrè pé sáà tí wọ́n jọ gbowó ikú àbó nìkan lọ́dá sẹ́yìn ẹ̀ ṣe hmm. òòṣà yẹn náà wọ́n kù ni wọ́n bá nìkan yòókù náà tó máa jáde bọ̀ bó ṣe akẹ́nìkejì rẹ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ lẹ́yìn ọlọ́run àdàbà ni ẹ̀yìn ká táwà ká lítú lèmi wà bó ṣe kẹ́nìkejì òòṣà yẹn náà kàn dìde ni bó ṣàyẹn náà ṣe dìde báyìí wọ́n kó kóńdòbò lórí kó bá ti yẹn owó kankan ọ̀jà bọ́ lára tiẹ̀ owó tiẹ̀ dà ó lóun ti bò mébùtérò ní orí yín ní abẹ́ ọkọ̀ àwọn ọlọ́run àdàbà lórí yanrìn pé bẹ́ẹ̀ ló ń bò mọ́ wọ́n ti pín owó yẹn ní ẹgbẹ̀rún márùn-ún márùn-ún hmm. fifty kọ́bọ̀ hmm. five naira hmm. àwọn owó tó one naira twenty naira lówó tó tóbi jù ten naira ní lówó tó tóbi jù nú owó yẹn ní bí wọ́n ṣe pọ́n lọ́dún náà tá a rí nígbà tí wọ́n bówó yẹn lára wọn. Mm nítorí wàá bà mí lọ́kàn jẹ́ jù ni pé wọ́n sáà ti rí owó ni wọ́n bá kó wa nu mọ́tò bí wọ́n ṣe kó wa dé bùtérò báyìí bálága ṣe ni wọ́n kó pankẹ́rẹ́ bóde nu ni wọ́n bá na àwọn méjèèjì gorí bíríìjì páwọn ọ̀fẹ́ rí wọn ní èbútérò nu gáràjì mọ́ máa pé náà tọ́ yẹ ká kàn náà dà sọ́sà níbi wọn ṣe fẹ́ gbé ẹni tó jẹ́ gbọ̀n wọn ò lè jẹ wọ́n ní kà ọ̀jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ìkà ọ̀jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. bó ṣe rí ah, nìyẹn bàbá. bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ iye já nìyẹn. bí mo ṣe kọ́kọ́ tún bọ́ lọ́wọ́ kú bẹ́jọ́ ọba ṣe jẹ mí nìyẹn. wọn bá ti àwọn ṣáàkì òun ò sì mọ̀yàn jẹ ah. ìjẹkújẹ ni. ebi tọ́lọ̀ ń bọ́lọ̀ ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn ni wọ́n ṣáà jẹun. wọ́n ṣáà jẹun ebè táwa náà bá ń jẹran hmm. ẹnìkan lè jó didi màálù tán bí wọ́n bá fààyè gbà hmm. wọ́n jẹ́ díẹ̀díẹ̀. mo bá yín dúpẹ́ torí ìbàjẹ́ bí wọ́n ṣe ní kí wọ́n jù yín sọ́sà. So yẹn ká ní ẹ ti lọ orin k1 ni wọ́n mú bọnu o odò ti gbó ní yẹ̀yẹ́ lọ kọ́ wa tán <laughs> ọpẹ́yẹmí lórí ìkànnì tó kílẹ̀ falafala fresh one oh five point nine èmi bá yín dúpẹ́ part one nìyẹn ó sì kú táàmọ̀ sí táàmọ̀ sí táàmọ̀ sí ẹ̀yin èèyàn wa ẹ bá mi ṣí àyẹ̀ dáadáa ẹ kárí ilé kó kárí oko mò ń bọ̀ o afẹ́tajà kú kalẹ̀ wá fọkọ mi o oúnjẹ yín rèé. o ṣeun láyé ọyọ ah, ah, gbóná irú omi wo leléyìí ah, ọlọ́mọ mọ̀jọ́ lówó fowó ẹ̀rá kú o sóòtì ìgbọ́npa blessed water ni blessed water ẹsẹ̀ gbé omi kómi ó ń tan wídí ó mọ́ lóló ó sì tún yáàyè lẹ́nu àwọn irinṣẹ́ ìgbàlódé ni wọ́n fi pẹ̀lú ẹ̀ lábẹ́ ìmọ́tótó tó péye gbà ó wà lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n nínú ṣáṣẹ̀tì bọ́tù dispenser àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ẹ fẹ́ rà lálà tó tà bẹ́ẹ̀ fẹ́ fi ṣènáwó bẹ́ẹ̀ bá sì fẹ́ múnú lé yín ó yẹ wá kó lọ́pọ̀ yanturu. a wà ládùúgbò jagun ọjà agbági tuntun bàdàn àdèyí avenue old bodija bàdàn bọ̀dé mustapha avenue ìdí ìṣin bàdàn à ń bẹ ní makun ṣàgámù àti ní ọmọlé phase lẹ́kọ̀ọ́ telephone zero eight zero three seven seven two zero zero two five five lẹ́ẹ̀kan sí zero eight zero three seven two zero zero two five five. omi alábùkún fún ni blessed water bẹ́ẹ̀ bá ṣe ń gbẹnu sí i nírè ìbùkún ọmọ ṣẹ̀ sílé yín ẹ ṣeun bàbá ọkọ mi látòní lọ blessed water làwa náà mọ̀ mu nílé wa. ọ̀kàrìlà ò jèrè. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsult today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, LOA Aremu Court, Ashibodija Junction,

ṣe bí ọba gbogbo ẹbí lè lọ àwọn ọmọ lè lọ Albania ìrógbàtọ̀ lè yí o. travels and tours tún fàájò kayọ̀ pẹ̀lú ìrìn gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin april lágbèrè o. yúròpù yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight. ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen duncan plaza beside polaris bank oríta challenge ìbàdàn kings fly travels and tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú kings fly wà lọ ṣe bí ọba àtọ́tún arére gbogbo ọlọ́kọ̀ ẹrù pátápátá nípínlẹ̀ ọ̀yọ́ yálà onípọ̀npọ̀n kéékèèké tàbí àjàgbé ejò ńláńlá tí ń kẹ́rù ní kẹ̀tíkẹ̀tí tó fi báwọn ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí maruwa tá a tún fi ń kẹ́rù ẹrù abẹ́lé ni tàbí èyí tí ń wọlé látẹ̀yìn odi ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti fòtẹ́lẹ̀ wípé ó ti di dandan láti máa sanwó orí ẹrù tẹ́ ẹ bá ń kó ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ká má dágun lásì ìkéde yìí ká má bàa ṣẹ̀sófin tó lè mú jìyà dání fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí yàrá kọkàndínláàdọ́rùn room eighty nine ministry of trade ní secretariat ìbàdàn tàbí ká ẹ pè zero seven zero three nine one zero seven nine three one land my people all of una wey dey do haulage with different different vehicle wey una dey take carry load Now you say government send me to una you must to pay levy on top every haulage wey una dey carry wey be chikili money so that development for your state go dey ride on as we like her. no toxic, i no tell you oh. for more information, make una waka go room eighty-nine ministry of trade for secretariat ibadan àbí kúkúmá dey call zero seven zero three nine one zero seven nine three one ẹ wá cameroon nigeria limited nìkan níjọba lù Let's ń tẹ̀ láti owó orí ẹrù wọ̀nyí yóò ṣeé o àjàdí ọ̀rẹ́ mi ọ̀wọ́n òrókòrókò gbọ́wọ́ fújàlẹ́ kùkùté mo mà rí ọ. yéésà mi ò jẹ àgbẹ̀ aládàá-ńlá ni mí lóòótọ́ mo rokoroko ṣùgbọ́n èrè oko ò jáde tó ọ̀nà àbáyọ mo bá sọ́dọ̀ rẹ ó jẹ. báyé ṣe ń yí lèmi ń báyé yíyàre. ẹ lọ́nà wo. star three four seven star four six hash crop to cash code ló mẹ́rẹ̀ oko mi yọ jáde dáadáa pẹ̀lú star three four seven star four six hash ìrọ̀rùn ni wàá ra ajílẹ̀ tí mẹ́rì oko yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ àlẹ́dùnwó bẹ́ẹ̀ ló rọrùn láti ya katakata pako dáko lọ sún àdàdà wọ́n tún bá ní wojú ọjọ́ kójò má bàa wọ irúgbìn wa lọ pabambari ẹ̀ ni pé tó o bá ti darapọ̀ mọ́ ojú òpó iléeṣẹ́ crop to cash pẹ̀lú star three four seven star four six hash wàá lẹ́tọ̀ọ́ sówó yẹlẹ́lẹ́ bíntín. jẹ́ ń yára tẹ ah, ah, ah, ọ̀rẹ́ ó ti zẹ́ o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero nine zero three zero zero zero nine eight nine one zero nine zero three zero zero zero nine eight nine one. pẹ̀lú star three four seven star four six ash. iṣẹ́ ọ̀gbìn ti di rọrùn. Ah, ah, n tí mo rí o rí mẹ́rùlẹ̀ dákun sóò lè sáré bá ń ya fọ́tò. o wọn fún mi pé oje o sábà pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ sóò mọ bí ṣe ń lọ ni. ọ ah, wá já mi sí ngbà náà. refugio experience store ti balẹ̀ bàgẹ́ sílùú ìbàdàn oríṣiríṣi àwọn yàláyà fóònù amílẹ̀ títí ti kún bẹ̀ bátakùn láwọn bíi samsung tecno itel infinix oppo xiaomi vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò sí iye tó nílọ́wọ́ tó ní rí nǹkan mú lọlé bákan náà làwọn fóònù accessories tún lubẹ̀ pàbíbà lówó tí ò gara pẹ́ẹ̀pẹ́ẹ̀ tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá ìtúnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kó o ara san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ Refugio experience Store, kalẹ̀ sí beside Vivo service center asolẹ̀ bus stop along UCH road Mọ́kọ́lá Ìbàdàn ọjọ́ Friday March four gan la kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ ọgọ́rùn-ún oníbàárà tó bá kọ́kọ́ gbórí wọlé rajà lọ́jọ́ náà ni ó gbẹ̀bùn ràbàndẹ̀ zero eight one six one two six zero zero one zero rìfújò ìrírí mẹ́rìírí. ẹ káàbọ̀ padà ọpẹ́yẹmí lórí ìkànnì tó ń kilẹ̀ falafala fresh one oh five point nine yes uh-huh ẹ jẹ́ kí a tẹ̀síwájú ẹ̀yin oní thirty twenty ẹ máa múra o ẹ máa múra o àwọn kan ti jẹ wọ́n ti dé bàbá ò rí kòkò ẹ pẹ̀lẹ́ sà ẹ bá ń gbẹ́nu sí kinní yẹn dáadáa ẹ já mẹ́nu lé ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì yẹn pápápá. Yes, ká lè bá a wakọ̀ ìgúnlẹ̀ bóyá àtúnrí kan mú sí. bàbá àárì mo ń lọ sí ọ́fíìsì níjọ́ yẹn mo ti jáde nílé láti bíi seven. mo dẹ̀ ṣiṣẹ́ di bíi five. ok mo ní kàn mọ̀ ṣẹ́ kan páàkì kan mọ̀ palẹ̀ mọ́. ok èmi náà dẹ̀ ti fọwọ́ fọṣẹ̀ máa mọ̀ ń fa sìgá wọ́n ní kí n gba sìgá tí màá mu lọ́dọ̀ ìyá tó ń tà tẹ́ wájú ọ́fíìsì wa ìyá fún mi ní sìgá ó dẹ̀ mú sìgá yẹn lèmi náà bá mú tọ́ntọ́n tí màá la báwọn bàbá yẹn ṣe dúró níwájú mi nìyẹn náà bá ní ọ̀rẹ́ wa ẹ kúrọ̀ lẹ́hùn ńgbà máa gbójú òkè ó di àwọn àgbààgbà mẹ́ta mo bá dẹ̀ kí wọn pé kúrọ̀ lẹ́ o náà bá ní kí n jọ wípé ẹni tó páàkì panẹ fáwọn white tó wà nù ṣọ́ọ̀pù ọ̀dọ̀ wa yẹn pé ń làwọn ń wà ìgbà tí máa wo panẹ fáwọn yẹn mo rí àwọn ọmọ mechanic mo rí lábẹ́ rẹ̀ mo bá ní ẹ lọ bá bọ́ì tí ó ń ṣe iṣẹ́ lára mọ́tò yẹn yóò sọ bí tí ẹni tó ni mọ́tò wà hmm. ìyá fún mi sìgá tí màá padà rí báyìí wọ́n gbé gbàjú fún mi ni. again bẹ́ẹ̀ ni. ìgbájú. bí wọ́n ṣe gbá mi lójú mu ni à kí ni tí mo ṣe bàbá ẹnìkejì náà kàn tó gbé gbàjú fún mi ni wọ́n ń dájọ́ gbàjú fún yín nìyẹn. ọdún yẹn ni mo ní ẹ̀sìmẹ́ǹtì tán ni wọ́n máa ń gbá yẹn lójú pé ó máa ń sáná àṣé wọ́n máa ń fi àtàǹpàkò wọ́n máa ń fi tẹ́lẹ̀ owó ni àtàǹpàkò yẹn ló mú mi lẹ́yìn jù láti nineteen ninety two ojú left tí wọ́n ti gbá mi yẹn sí ìran mi di sin lójú ẹyọ kan yìí. wọ́n bá pé èèyàn ò jẹ ìgbájú tí ayé ẹ̀ ò ní rí bákan náà mọ́ irú ìgbájú tẹ jẹ nìyẹn. bó ṣe rí nìyẹn bàbá ah. màá wò pé àwèrè làwọn bàbá yìí tí wọ́n dàgbà tó báyìí pé náà kìnnà ní láti jẹun bí mo ṣe kó bílòbò wọn nìyẹn. ẹyẹ sì rèé Eh, blow manufacturer ó dà ní pé ẹ jẹ́ kí àwọn tí wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ ni ṣá. ẹlẹ́ṣẹ̀ mo ta gbogbo nǹkan train. ẹ máa ń ta mo máa ń ta gbogbo nǹkan train gbogbo nǹkan fi ń train ẹ̀ṣẹ̀ ni mo ń ta tí mo ń build ẹ̀ fúnra mi glove pad hand glove hand pad. gbogbo báyìí náà ẹ̀dẹ̀ tó ń léwọ́. èmi lẹ́ni àkọ́kọ́ tó tó mú ọ kúrò ni pé wọ́n ń lo bathroom slipper nígbà máa dé látẹ̀kọ́ àti àpẹẹrẹ àwọn kóòsì èkìsà ni wọ́n ń wé mọ́wọ́ pẹ̀lú bathroom slipper tó ń lò fún pad máa ní àti mo ti ṣe awọ dàálẹ̀ fún wọn tọ́ nìkan tán tó lóore ọ̀fẹ́ àti fọkàn redmade náà tó ń jà ní ọ̀rìng tí ń jà fún state àní à nídìí àní ní redmade redmade tí ẹ dẹ̀ ní gan rè kọjọ bí òkúta bí kàìnkàìn ní à kó sí inú kò ń ṣe bí oní fóòmù tá à ń ṣe lọ́rọ̀ kan ẹ mọ̀ ń pa ẹ̀ṣẹ̀ dáadáa ẹ yà tètè fi ẹ̀ṣẹ̀ ṣe wọ́n lálejò. mo ṣe ní láti wò níyẹn pé tí irú àwọn bàbá eléyìí ò fi gbèsùgbẹ̀gbà láti máa gbá mi lójú kò yẹ kémi gan ó lè láàánú wọn láti kẹsẹ̀ bò wọ́n kí mọ̀ kí mọ̀ kẹsẹ̀ bò wọ́n bí mo ṣe ta wọn bí agbọ́n nìyẹn. ẹlẹ́gẹ́ mẹ́ta. lójú àtẹnu pápápá làwọn mẹ́ta bá di mẹ́fà àwọn mẹ́fà bá di méjìlá máa wò pé nínú workshop ọ̀dọ̀ wa mi ìdẹ̀rí fèsì kankan tí mo mọ̀ nú wọn máa pé kí n orin kí n tiẹ̀ kọ́kọ́ sá fún wọn kí n fi mọ bí mo ṣe fẹ́ mọ sá lọ báyìí wọ́n kàn fàbọn yọ ni ni mo bá hand shop ìgbà yẹn mo tó mọ̀ pọ̀ lọ́pàá ni wọn. ẹ ṣe àtìbọn ẹ ṣe nǹkan kan náà. kì ṣe nǹkan kan náà. ẹ hand shop. bí wọ́n ṣe kó irin bò mí lórí nìyẹn mo kàn fẹ́ǹtì ni hmm. wọ́n sá kàn kọ́ọ̀pù sí mi lọ́wọ́ kó sí mi lẹ́sẹ̀ ni ẹ̀jẹ̀ ń sòkì mi mọ́nú ọgbà wa ní workshop yẹn ní ọdún yẹn. Hmm. n tí màá rí ni pé mo kàn gbọ́ fọ́ìsì àwọn méjì kan ni. Hmm ni wọ́n bá ní Mr. Mao kí ló ṣe fáwọn pípù ìtàn fi ṣe é léṣe báyìí máa wò pé voice tí mo gbọ́ yẹn mi ì rí fèsì yẹn rí mo kàn fọ́ bó ẹ̀jẹ̀ lójú ni nígbà tí máa rí fèsì yẹn méjèèjì mi ì rí wọn rí mo dẹ̀ ti ránkọ̀pù lọ́wọ́ wọn tán ọlọ́pàá ti ránkọ̀pù wọn papọ̀ n bá ní orí yín burú ni ẹ̀ dẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó ránkọ̀pù yín pé kí ni mo ṣe fún wọn ìkànnù ọlọ́pàá yẹn kàn gbé pa fún mi lẹ́nu ni pé shut up pé lọ́yìn ọ̀gá wọn bá ní sóòní ẹgbà statement lẹ́nu wọn ń bí ni ó ní ẹ kó wọn nú mọ́tọ̀ pé gbà tí wọ́n bá délé yẹlé wọn lọ mọ̀ ṣe statement four oh four ọjọ́ yẹn ni wọ́n dẹ̀ gbé wá station wagon ni wọ́n bá kó èmi àti wọn sínú station wagon yẹn ni wọ́n bá wá wọn mọ́tọ̀ panefan tí wọ́n náà ń wá yẹn wọ́n ti gbé tó ìfẹ́ kù dání wọ́n wọ́ tẹ̀lé wa làbá wo ẹlẹ́yẹlé adẹ́lẹ́yẹlé wọ́n ní CIB làwọn páwọn èsè CID ibi tí wọ́n fi bá bo aya àkọ́fà yẹn bẹ̀ ni wọ́n kó wa wọ̀ ni wọ́n bá wọ́ mọ́tò yẹn wọ ọbẹ̀ àfi bí gbòjẹ́ pàǹ kameraman ti ń dúró dé wa ń bẹ̀ bá a ṣe débẹ̀ báyìí wọ́n ní láti ya wọ́n dẹ̀ ti já ṣòkòtò mẹ́mi ń di láti ṣọ́ọ̀pù pàǹtì lásán àti polo white ló kù lára mi débẹ̀. kí lẹ ṣe mi ì ṣe nǹkan kan mi ì tí wọn mi ì tí ì mọ kókó tí mo ṣe nígbà yẹn ní wọn bá ẹ̀jẹ̀ ti bò mí àwọn hmm. méjèèjì tí wọn mú mọ́ mi gan wọ́n sì wà neat hmm bí wọ́n ṣe wá kó wa débẹ̀ wọ́n wá kó wa sínú parade níbi opposite parade field wọn yẹn nínú ọgbà wọ́n ti parade yín nìyẹn ẹ wọ́n wá ń kọ̀pọ̀ ẹnìkan mọ́ mi ní ẹsẹ̀ ń bí wọ́n wá ń kọ̀pọ̀ ẹnìkan mọ́ mi ní lẹ́fìtì plate number tí wọ́n bá nu mọ́tò yẹn jẹ́ mẹ́rin tí ò jọra wọn wọ́n ní n kó méjì dání kí n kọjú rẹ̀ sọ́ọ̀kan báyìí wọ́n fi kọ̀ọ̀kan lé àwọn yẹn lọ́wọ́ ìbọn master key ọ̀bí ọ̀ka p o powder operation gbogbo ohun tí wọ́n bá lára wọn wọ́n ní láti kó síwájú mi wọ́n kó síwájú tèmi báwọn kámẹ́rámán bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí fídíò wa nìyẹn náà bá dá walking talking jọ ọwọ́ tó pàdé lẹ́nu mi tó náà ní wọ́n bá ní Mr. Mao agbọ́pẹ̀yìn lẹ̀ gba panifano. ṣé àwọn oníròyìn nìyẹn. àwọn oníròyìn wọn lẹ̀ dẹ̀ pa madam tó ní. Ah. mo bá bú ẹkún èmi ò tiẹ̀ ń pé tó tún mẹ́mí èèyàn dání ni tí inú. wọ́n lè já ọkọ̀ gba ẹ̀sìn pa ẹni tó eh, lọkọ̀. wọ́n ní pa ẹ̀sìn pa ẹni lọkọ̀ mo bá bú ẹkún ní wọ́n bá ní ẹni kọ́ lọ́jọ́ ẹkún ẹ̀ wọ́n ló ti yọ sunrú ẹkún ìbí ìfọ́ ọkọ̀ wo tó tẹ̀yìn. Ah. àwọn èrò dẹ̀ ti ya wá àsáwọn èèyàn ń gbénu báràkì yẹn <laughs> ìyàwó mòpó ọ̀tàn ọmọ wọn tó yẹ mọ́ mòpó gan wọn ti sọ̀ráǹdì bí mo ṣe bu ẹ̀ ń bá ní kí n sọ̀rọ̀ pé ọmọ aráyé fẹ́ gbọ́n tí mo fẹ́ sọ ni pé kí n sọ̀rọ̀ ẹ̀kún mo bá ní mi ò ń sọlẹ̀. LNTA wá. àwọn wà àti BCOS. àtàwọn iléeṣẹ́ ìwé ìròyìn. láyé délé tàǹsì àti pons gbogbo wọn gbé mi nù ìwé ìròyìn láàárọ̀ ọjọ́ kejì báyìí ni. ní alẹ́ ẹjọ́ yẹn kókó olúwẹ̀ ìròyìn náà ó sì ká lórí rédíò. bẹ́ẹ̀ni alẹ́ ẹjọ́ yẹn wọ́n ti sọ mi lórí tẹlifíṣàn orí tẹlifíṣàn làwọn òbí mi ti mọ̀ pé mo ti network news aago mẹ́sàn-án yẹn àwọn àgbogbo ayé ti rí mi ní wọ́n ti mọ̀ yẹ lé ni mo wà <laughs> ni mo bá ní láti mọ̀ pé kí ni tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ báyìí èmi tiẹ̀ ṣe bí wọ́n fẹ́ yìnbọn pa wá níbi tí wọ́n ti ń sọ wa yẹn ni bí ẹ ṣe àgbà ńgbà tí máa sọ fún ọ pé mi ò ń sọlẹ̀ wọ́n wá gbé microphone ṣẹ̀ tó wà lápò ọ̀tún mi lẹ́nu pé Mr. Mao pé a gbọ́ lẹ gba mọ́tò ìpẹ́ ẹ̀dẹ̀ pa madam tó ní ṣé bọ́ọ̀ì ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ yín ni ah, torí ah. mo kéré sí wọn ṣe mọ̀ mo kéré sáwọn méjèèjì tí wọ́n mú mi mọ́ tí wọ́n sọ pé àjọ ń digun jáde. so wọ́n wá ní ṣe àbẹ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ join ẹgbẹ́ adigunjalè. wọ́n wá ní àwọn ò mi rí ah. bí pé wọ́n sì mí mú máwọn ni ké bọ́ pọ́sírì ni mí bọ́ pọ́sírì kọ́ páwọn ò lè sọ pé bàbá ni mẹkáníìkì tán wàá gbéṣẹ́ fún hmm. níbẹ̀ yẹn. àwọn olè yẹn ló sọ bẹ́ẹ̀ ní bàbá ni mẹkáníìkì tán wàá gbéṣẹ́ fún wọn náà dẹ̀ wọnú ọgbà yẹn àwọn béèrè ẹni tó ń ṣe dàsún Toyota ni kì í jẹ́ pé bọ́ yọ jẹ́ ẹni tán ń gbéṣẹ́ fún tẹ́lẹ̀ wípé torí àwọn ṣẹ̀ṣẹ̀ ti Kánò dé ni pé ilé Haúsá ni wọ́n wá ṣe bí ọdún iléyá nìbàdàn ní ọdún náà lọ́wọ́ sí tẹ̀ àṣẹ fọ́máǹtì wọ́n ti fún fọ́máǹtì iṣẹ́ wọn ṣe hmm. ní fọ́máǹtì yẹn lórí wọn nínú ọgbà wa torí láǹfọ̀n ló wà nígbà yẹn ní 1992 ní fọ́máǹtì yẹn lọ fún ọ̀hún ẹlẹ́yẹlé lọ́wọ́. ni wọ́n fi wá bragabo yín àtẹ̀yìn. ní tí wọ́n fi wá ràgàbè mi ni wọ́n bá ní ẹ̀wù tí mo wọ̀ pé ńlọ́jọ́ tá mi ó jẹun táwọn ń wá. Ah tẹ̀mọ̀ wọ́n ní èmi wọ polo white wọ́n fi blue draw ọ̀pẹ àti picnic sí láyà polo white náà ni actor adigunjalè wọ̀ ó dẹ̀ wọ jíǹsì black ṣe èmi wọ tí wọ́n wá náà ṣe bẹ́ẹ̀ mi ni mo wọ black and white. ẹ ẹ dúró náà àní ju ẹni tí wọ́n wá níbi. àmì o. bàbá olórí àdúrà ni o ẹ máa ń gbọ́ àní ju ẹni tí wọ́n wá fún bi ibi àní forí kó skibọ̀ ẹ ti ẹ̀dùn mò ń padà bọ̀ ẹ̀yin ẹ jẹ́ kí gpeg ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ já sáré gbọ́ iṣẹ́ tí wọ́n ní fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti bẹ̀ ká padà sọ́dọ̀ bàbá orisco kò orisco àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá. bẹ́ẹ̀ni orisco one. orisco one ẹ̀yin lẹ fi one sí. èmi náà mo lo orisco àti one rẹ àti orisco èmi náà mo ní gbogbo ẹ. fine jpeg resources limited ẹ káàbọ̀ sórí ọ̀pọ̀ yẹmi. ẹ kúlé ẹ̀yin ara ẹ kúlé ẹ̀yin ara lé ẹ dẹ̀ kúlé tọ kí ni orúkọ yín báwo lẹ ṣe jẹ́ ní gpeg. orúkọ tèmi ni consultant anjorin olúwatósìn okay. láti iléeṣẹ́ gpec global resources limited. okay. èmi e, ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ gpec. oh fine. bẹ́ẹ̀ni. kí lẹ dúró fún fún àǹfààní àwọn tó ń gbọ́ yín fún ìgbà àkọ́kọ́. iléeṣẹ́ gpec global resources limited ó jẹ́ iléeṣẹ́ tí a ti máa ń ràn yàn lọ́wọ́ láti lọ kàwé lókè òkun àti láti migrate lọ sí ìlú Canada hmm. UK àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm. So basically we are into educational and immigrational consulting businesses. Okay. So lọ́wọ́lọ́wọ́ báyìí a ní àwọn programs tí a mú wá fún àwọn tí wọ́n fẹ́ jàǹfààní ẹ̀. Okay. Um, UK migration ni a pè é àwọn èèyàn tún máa ń pè ní health workers program. okay. ṣe rí health workers program yìí ó wà fún àwọn tó bá ń ṣiṣẹ́ ní medical related field. okay. bíi medical doctor. okay. nursing. okay. paramedics. okay. àti med uh, laboratory technicians. care giving àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. okay. tẹ̀sán mọ̀ pé iṣẹ́ yín jọ mọ́ medical related okay. work. Okay. bẹ́ẹ̀ ni okay. UK massively náà ń gba àwọn tí wọ́n bá ní certificate ní any of this feed. field lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rí ìdí tó ń tẹ̀ fi tó fi gba Nàìjíríà ni wípé ṣe rí certificate let me say educational curriculum tí ó wà available fún Nàìjíríà ní medical line okay. even in all other aspects Okay. n get bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni it's just like a received copy from UK hmm tí ẹ bá ní any medical doc, um, doctor tó graduate ní nàìjíríà okay. the same curriculum náà náà kọ́ wọn ní uk ah. nítorí pé system uk náà ń lò nàìjíríà okay. bẹ́ẹ̀ ni tí ẹ bá study law ní nàìjíríà ń sìn okay. ẹ lè lọ ṣe law ní uk kẹ́kọ̀ọ́ ṣe certificate program ẹ lè lè practice as a solicitor wow. bẹ́ẹ̀ ni okay. so ìdí nìyẹn tó ṣe pé nígbà tí uk fi ní shortage of manpower mm. tí wọ́n fi wá tán fi lè open gate yẹn fún Nigerians mm. láti lè apply Mm. fún health related field yìí okay. so tó bá jẹ́ nursing tó jẹ́ pé iṣẹ́ nurse no, tó jẹ́ nurse rather okay. tó jẹ́ pé you study nurse in okay. school àbí okay. Uh, any paramedical course okay. or any medical related course nǹkan tí ẹ máa ṣe ni wípé kàn wá sí ilé iṣẹ́ tiwa nǹkan táwa àkọ́kọ́ máa ṣe ni wípé a máa evaluate wọn tá a bá evaluate wọn tán láti lè mọ̀ bóyá wọ́n pegedé àbí wọn ò pegedé ìkíní èkejì ni pé àwa mọ̀ bóyá iṣẹ́ wọn bóyá wọ́n wà ní UK ẹ̀kẹta ni wípé a máa wá jẹ́ kí wọ́n mọ àwọn ìlànà tí wọ́n máa tẹ̀lé ohun táwa máa wá ṣe fún wọn basically ni wípé a máa bá wọn apply fún iṣẹ́ hmm. ní UK through àwọn prescribed employers ti okay. UKVI tí wọ́n ti list okay. sí um, program yìí okay. so program yìí lọ lọ́wọ́lọ́wọ́ fún àwọn tí wọ́n bá fẹ́ apply fún work permit okay. ní UK that's okay. United United Kingdom okay. then um, a tún ní àǹfààní fún àwọn tí wọ́n bá fẹ́ lọ study ní orílẹ̀-èdè Canada nítorí wípé ṣe rí ẹ̀kọ́ ṣe pàtàkì gan mm. ó ṣe kókó mm. then um, tí èèyàn bá lọ study ní abroad mm. bóyá ní Canada bóyá ní Spain Europe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ orí ọ̀fẹ́ wà fún àwọn ọmọléèwé láti lè ṣiṣẹ́ àti láti lè kàwé at the mm. same time. Mm. bẹ́ẹ̀ ni ṣe rí àwọn òbí ó yẹ kí wọ́n ní ìmọ̀ kan nítorí wípé tí àwọn máa ń wò pé ah eduk study abroad tó jẹ́ owó tí ó lè kan wa légungun ẹ̀yìn mm. ó depend lórí bọ́jẹ̀tì yín àwọn kọ́ńtì kan wà tó jẹ́ wípé um, study abroad bí o bá ṣe bá pò ẹ bá ṣe gara sí. náà ń sìn owó tí èèyàn lè fi rán ọmọ lọ kàwé ní Canada fún ọdún kan a fi san owó school ní ọdún mẹ́rin ní Spain hmm. àbí mm. ní Poland àní hmm. àǹfààní kan náà ló wà available fún wọn wọ́n máa lè kàwé wọ́n máa lè ṣiṣẹ́ at the same time okay. then wọ́n máa lè ní immigration benefit èyí tó ń jẹ́ pé wọ́n máa lè fi jẹ́ kí wọ́n gbé ní ìlú yẹn láti dọmọ lílù lẹ́yìn ìgbà tí wọ́n bá parí iléèwé wọn tán so àwọn àǹfààní yìí wà lọ́wọ́lọ́wọ́ ń sì dáhùn recruit fún May session and September session of this year so. níbo ni ọ́fíìsì yín wà ọ́fíìsì wa wà àwọn nọ́mbà wo ni wọ́n á pè yín sí. ọ́fíìsì wa wà ní Navada Plaza okay. ní Liberty Road okay. nílùú Ìbàdàn okay. then ẹ̀rọ tí wọ́n lè pè wá sí nìyí eh, zero eight one three nine one seven seven two five seven máa hmm. mú lẹ́ẹ̀kan sí zero eight one three nine one seven seven two five nine màá wá ju hotline mi síta ń sìn àwọn tí wọ́n bá fẹ́ send message whatsapp message àbẹ fẹ́ wá sọfíìsì wa ẹ pè mí sórí line zero seven zero three four two eight eight two zero two ẹ hmm. jẹ́ mi lẹ́ẹ̀kan sí hmm. zero seven zero three four two eight eight two zero two so àǹfààní wà fún àwọn tí wọ́n bá fẹ́ lọ ṣiṣẹ́ ní UK bọ́ ọ gbúdọ̀ jẹ́ medical related and professionals eléyìí yóò wà fún mechanic eléyìí yóò wà fún furniture eléyìí yóò wà fún any other field. àwọn òṣìṣẹ́ lẹ́ka ìlera. lẹ́ka ìlera bẹ́ẹ̀ ni. Uh, eh, GPEC Global Resources Limited kí lè porúkọ yín yẹn orúkọ tèmi ni Anjorin Olúwatósìn láti iléeṣẹ́ jípẹ́ global resources. ẹ lọ́jọ́ mọ́ rìn pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ bá yín dòwò pọ̀ ojú òní tiwa. ẹ ṣe gan ni ló a o ẹ ṣe. Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at quarter 473, Fajimi Street, Agodi GRA. Way, Ibadan. Owode Union Bank Building, Owode Oyo. Number 12, Tokataya Street, Tara area, Ogumosho. Opposite VIO office, Niwerua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street. Opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka sọ́sẹ́ má jẹ̀kun léyé. láti pín èsì. mọ́tò gbé lórí kẹ̀kẹ́ ó yá testa thirty twenty ash tàbí kó o pe thirty twenty lójú òpó MTN rẹ kó o sì yẹn èdè tó o bá fẹ́ pẹ̀lú dídá ìbéèrè mẹ́ta lọ́nà tó pérégedé ìrídájú tó ń tẹ́tí sí ètò ọpẹ́yẹmí pẹ̀lú yínká ayéfẹ́lẹ́ ní gbogbo ọjọ́ Sunday láwọn ìkànnì Fresh FM èyí ò fún ọ láǹfààní láti mọ̀ bóyá o wà lára àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó máa jàǹfààní rè fàkàbìtì lọ́sọ̀ọ̀sẹ̀ ohun tó nílò ni pé kó o testa thirty twenty ash tàbí pe thirty twenty lójú òpó MTN rẹ pẹ̀lú pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè jẹ́ ìbúwó ta bua alùpùpù ọ̀kadà jẹnẹrétọ̀ tẹlifíṣàn smartphone smartwatch fìríjì club jẹ́sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ thirty twenty lójú òpó MTN ní gbogbo ìkànnì Fresh FM àǹfààní rí ìfakabìtì lọ́sọ̀ọ̀sẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí i. ọpẹ́yẹmí ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí àṣekọ̀wé ẹ̀. aago mẹ́sàn-án ló ti kù ìṣẹ́jú kan àti àbọ̀ yìí a sì ní bí ọgbọ̀n ìṣẹ́jú lórí ètò ẹ̀fọ́ kan yín balẹ̀ o. bàbá orisco wọ́n ń bẹ ní orí ètò a sì ní bí ètò àtẹnu ẹ̀bodò tó tún kù lẹ́yìn ẹ̀ náà àtúnmú àmọ́ ti thirty twenty eléyìí tí iléeṣẹ́ ẹlẹ́rọ ìbáraẹnisọ̀rọ̀ ti MTN tí wọ́n múre wá fún àwọn èèyàn tí àjọ tó ń ṣe kò kárí tẹ́tẹ́ oríire ní orílẹ̀-èdè yìí tí àwọn náà sì bu ọwọ́ lò ó pé ó bá lànà ó bófin mu tí àwọn náà mọ̀ ń pa ẹ̀ àwọn olóríire tí MTN múre lé wọn lọ́wọ́ wọ́n tún